أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشهد به عزي وأهلكم في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المسجد والمسجد ولكن من شر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائل البر أن أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أداء طيب وفهم الله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ẹ̀dẹ̀tọ́ àlékún tí a ti jẹ fún àrẹ́bíwá Muhammad sọ́nà mọ́ wà ní wà ní ọ̀sọ́nà ìkáàtìjọ ọlọ́pọ̀ máa bá ànábì àwọn ará alẹ́ ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà sí àgbìyànjú láǹtẹ̀lé ìlànà àwọn àtìjọ́ gbogbo àlẹ́fìyàmọ̀ adélọ́ àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ di níjọ ìlọ́wọ́ wa láti ọ̀la lọ òun ọ̀la mọ́júmọ́ ọ̀tọ́la á bẹ̀rẹ̀ sí ní wá láyé láti lọ́kọ́dé ọlọ́run tó rọrùn ìyá mọ́jú fún wa lásìkò ààrẹ ẹ̀bùn ọlọ́run mọ́jú ṣe wá mọ́jọ tó sùn ọjọ́ wa lérè jẹ́ ká jẹ́ kan náà àwọn tí ó ṣe kò jẹ́ láyé láti lọ́kọ́dé torí pé láyé láti lọ́kọ́dé rẹ̀ kẹ́ ló ń àfàlùfàṣà ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tí ṣe pr plus. náà ní ìtẹ̀síwájú áyà tí a bá lọ òun ni áyà tí àáfà àwa ìlú kẹfìrì ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n ló kó àwọn júmọ̀ lọ́nà àrímọ̀ wàkọ̀wá ìdán àmì mọ̀ wá àkídà fún mọ̀sẹ̀kímà áyà 177 ní ọba kọ́ra yìí bàbá inú kẹfì wọ́n ní nǹkan mẹ́ta òun láyà ní nǹkan kó sínú ó ti já sí dáàbìlì kò sí nǹkan bíi mẹ́wàá lóhun kó sínú ṣùgbọ́n áyà 177 àyẹ̀dù lọ láti ọ̀sẹ̀ tó kọjá ááyà yìí àwọn gbólò ńláńlá àwọn àtúmọ̀ ńlá lọ́wọ́ àbẹ̀ àwọn principles àwọn general principles àwọn kọ̀wáì àwọn ìlànà àwọn ètò òṣè nǹkan tọ́jọ́ ti gbogbogbò tọ́jọ́ pé gbogbo ayé lọ́wọ́ bá ń bá rí ọwà nù ayé yìí àdìsọ́kàn àkídà mùsẹ̀kìmọ̀ ábáàsì ọ̀bùn mùsẹ̀kìmọ̀ wàhálì yìí àkídà tún mùsẹ̀kìmọ̀ áyà yìí kó àdìsọ́kàn ìmánì ìgbàgbọ́ òdodo tó dúó tọ́ tó jìnnà tó dúó déédé ọkọ̀ sínú ìyẹn ló fà ẹ bá fẹ́ gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí ó ní ìdí kan máa bá ní lọ pẹ̀lú àwọn àlàyé tá a ṣe a ti tún débi wọ́n nàbí yìí wà á bá mọ́lá aláàbùbìyí dáwùlì kò bá ìbẹ̀rẹ̀ àgbẹ̀ ṣùgbọ́n kalẹ̀ tó pọ̀ mọ́ra wọn tó ọba wo tó bẹ̀rẹ̀ rẹ̀ ìtọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ni àkídà tó mọ̀tẹ̀kímọ̀ ọlọ́run bá ń sọ àwọn tó yẹ ká gbàgbọ́ ọlọ́run ni wà láti nà sí rọ man àmàna bí láì wà lè yá òun láàrin kọ́kọ́ ti méjì nínú gbogbo bó ṣe ń pé èèyàn jẹ́ láyé tá a bá bí pé mọ̀rọ̀ pupa ká lọ lọ́wọ́ bá rẹ tí ọ̀bá lè sọ pé àwọ̀ kọ́ sọ pé ẹni tó dá sánmà àti ilẹ̀ tí gbogbo ayé ń sìn alimahabub the hakim ẹni tó jẹ́ pé òun nìkan lọ́lẹ́kọ̀ọ́ sí ìjọsìn lọ́lọ́run mi wà láì sẹ́yìn ọ̀bà rí àǹfà sọ lọ ìdójú níwájú ọlọ́run ó lè lówó lọ láyé o ó lè ní fáìlì jẹ ó lè kọ́ máa ń ṣẹ̀ ṣùgbọ́n sábẹ́ lè di ìyàn àníta lọ lọ́wọ́ rẹ kọ̀ wá lè sọ pé ọ̀bí yà lọ ọ̀rẹ́ ìdójú níwájú ọlọ́run tọ́bá wá bí ó pé àìtúkù nínú bìlá ìjó onígbàgbọ́ sẹ́ni tí ń jẹ́ Allah torí àmáǹtù bí Jesus àmáǹtù bí Jesus is law no controversy ní jésù lọ́nà kò sí lébe jù lẹ wà láyé ó sì àjẹsọ́ra ìjọ ìwé mi ìyàtọ̀ nípa lọ́wọ́ ìwádìí ọlọ́run àwọn ẹgbẹ́ jésù gbọ́ pé ànábì ọlọ́run kì í ṣe gẹ́gẹ́ bí ọlọ́run tọ́lá bí ó pé mánìkọ̀ lápọ́tà tó o ní Ọbàtálá ọ̀làpọ̀ ní àbísàgbó àbókè ìbàdàn tọ́lá bí ó pé máa ń ọ̀dà kọ́kà ta ló ń ṣètò ẹ̀mú fún ọ bọ́ọ̀ wá sọ pé òòṣà òjìyàn òòṣà òjìyàn ló ń fún ọ ní ìṣújẹ ọ̀daràn wájú ọlọ́run àkídà tó wò tẹ̀kímà tí bàbá ìgbò gẹ̀ẹ́bí rí sọ ara ẹni wọ́n àmàna bí láà ẹni tó gbà pé ọ̀fẹ́ yìí tó yẹ ká máa sì lódodo àpọ̀lọpọ̀ tó torí rí wọ́n ti torí wípé nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá àbọ̀ àwọn àmùjá ìlú wọ́n gbà wá lọ́sọ̀rọ̀ àbọ̀ àwọn àbúgbárì annahu ta'ala rasulullahi sallallahu alaihi wa sallam wọ́n ní àfà àwọn àfúgbáfí àdìgbàrí ọlọ́gbà ìjọba fún wa àwọn anábì anábì pé ìgbà ilé anábì pé ń jẹ́ ìgbàgbọ́ òdodo pàtàlà àlè anábì wa ń gbọ́ fẹ́ mọ́tí jẹ́ ìgbàgbọ́ òdodo anábì wa ní tẹ́sì lọ́gbọ́n lẹ́yìn sáré ti rọ̀ àrùn tó wà nínú ìlú akọni ìgbàlá ìmọ̀ọ́sì ìgbàlá. Anábì wa ta àyà one seventy seven fún ìtumọ̀ àkírídà tóòlù mọ̀sẹ̀kìrì. Ẹ bá fẹ́ mọ sí ń jẹ́ gbàgbọ́ òdodo àti iman kọ́ wa ka àyà yìí. Nígbà tó ọba wá gbàgbọ́ kan lọ Òun ló ń fún òun náà ni ó pa wá òun ni ó gbé wa dìde nínú sàárè òun ni ó ṣe ìfiránṣẹ́ wa ìfiránṣẹ́ àwọn kan yóò jẹ́ ìsáábá ìrọ̀ wáyà ń nínú ìlà ara nìyí so láwọn kan ìfiránṣẹ́ wọn ìdùnnú ní ọ̀bàdé inú wọn dùn ara wọn ọ̀yà ọkàn wọn yà gágá bí ìgbà ti pé èèyàn gba ìsọ́ọ̀tì ọwọ́ àwọn rìsọ́ọ̀tì wà ẹ́ẹ̀kẹ́ wà méje sí ìtọ̀ méjì wà lẹ́ẹ̀kọ́ jẹ́ jẹ́wọ́ náà ọjà sọ́ọ̀mọ̀ ti pamọ́ ó bẹ̀rẹ̀ lọ́rìnlọ́rẹ́ ẹ̀rọ

kéèyàn gbà pé ọjọ́ ọ̀kan ọ̀bẹ nípa àbálà nínú mi ọjọ́ ọ̀kan ìyẹn fàrí kó ìlìjánẹ́sì wọ́n fàrí kó ìfẹ̀yìn ọ̀rọ̀ àwọn kan máa já sínú iná eléjò bì iná tí wọn ò lè bó nípa iná tí ọ̀sẹ̀ ní tó lè pa ọ̀rọ̀ àwọn kan ibi tí yọ̀ọ́ já sí nìyẹn àwọn kan jẹ̀rẹ̀ inú ìbànújẹ́ lọ́wọ́ wọn máa jáde torí náà a gbọ́dọ̀ gbọ́yé ibo lọ́rọ̀ kálukú lábẹ́ náà kọjá ọlọ́jọ́rọ̀ wọn já máa jẹun náà wàyà ńkọ́ ìlú nílà áárí mọ̀tòrò rẹ̀ lẹ́yìn bàbá alágbọ́ lọ́rùn bọ́ fún àgbàpọ̀jọ kan bẹ ìyàwó máa yẹ kò mọ́ ìyàrá sórí àdé àárín àbọ̀ àwọ́jọ́ yìí wọ̀n ti yá ọmọ láàáfin lẹ́yìn tàbí àbá ti gbàgbọ́ náà lọ́dà wa lọ́dà fún wọn lọ́yẹ ká máa sìn àwọn àgbà pé ọ̀sán sáyé o gbogbo ẹni tó bá fi lọ yọ ọ̀fẹ́ sàlàyé jẹ náà ẹni tó bá fẹ́ lọ yọ ọ̀bà ń lò rẹ̀ ẹjọ́ méjì tó wá rẹ̀ ni tó bá gbẹ ọjọ́ ẹ̀yìn gbọ́ àfáà níyẹn yóò jọ lè máa fi ṣẹ́ ẹrẹ sí rán wà àlàáníyà báyìí tó bá dá wà lóhun nìkan tó wà ní kọ́rọ̀ ní òun ti ṣeré kódà tó bá wà ní kọ́rọ̀ lórí fóònù kọ́ńtàkì tó ń ṣe fídíò kọ̀ọ̀nù tó ń ṣe facebook chatting wà lẹ́yìn ó sì mọ̀ sí áà ah, ọlọ́run ni o mọ̀jẹ̀ ń bọ́ wọn obìnrin olóbìn chatting o mọ̀jẹ̀ ń sẹ́ndì fídíò burúkú bọ́ wọn obìnrin olóbìn o má jẹ́ kí ilé kọ́mọ obìnrin olóògùn kó sẹ́ẹ̀dì ìwọ rẹ̀ sí ní o. àpẹẹrẹ pé èèyàn náà kọjọ́ kan bẹ̀ kí èèyàn ó ṣe ìṣòro iṣẹ́ mi. àbá ọlọ́jọ́ ìwọ ìyá omi là á rí o ara ń bí jẹ́ àìbírú mo sọ fún máa bírú ìwọ́n tó bá wà bí ìlọ́fẹ̀ẹ́ tó kọjá ìtumọ̀ bíi mẹ́ta tó mẹ́fún bírú mo ti sọ. àbá alára bírú. ìta lè pè ní righteousness ní nǹkan dáadáa ìwọ ọmọlúwàbí ìbẹ̀rù ọlọ́run ìmọ̀ ẹjọ́ ti bọ́ lọ́run pẹ̀lẹ́ ní mímá òun náà ní ká tún nígbàgbọ́ nípa ọjọ́ tí yóò àwa ọ̀rọ̀ wa wà ìmọ̀láyíkà ọjọ́ ìwárè àwọn mọ̀lẹ́kà ni mọ̀ wa wá abọ́nà níjọ tó bá bí ọ pé ìjọ ọjẹ sàárì sọ ọdọgbọn sí lọ́sàn níjọ pé èèyàn bá dọ́gbọ́n sí lọ́sàn lábẹ́ àwọn ọ̀rẹ́ sọ wà gbé wá èyí àwọn ọmọ báyìí ìdíṣò rẹ ọgbọ́n táwọn àwọn mọ̀lẹ́kà wọ́n gbà wò lọ wọ́n báyìí tó bá ti pé wá sí ààrẹ lẹ́yìn làṣíjì lẹ́yìn kí ló ń bẹ̀rẹ̀ ọlọ́mọdé gbọ́. Inú ọ̀dẹ́ gbọ́ ọ̀sán kan ó tún mọ gbogbo òní. Ẹ̀yìn ló wò kọ́ ó tún wọ́n ti náà sẹ́lẹ̀. Ìbò ló ti dé ní kọ́lẹ́ẹ̀dì. Tó bá gbé fídíò wá èèyàn nínú ìdílé rẹ̀. Àwọn olórí kọ́ọ̀dù fídíò yẹn lẹ̀ àlùmọ̀lá àìkà. Àbáwọn àbù. Ìjọba bá yẹ kéèyàn lọ lé tó gba ọ̀nà múslímù lọ tó wà àti ọláyẹ̀kan ọ̀rọ̀rọ̀ wíyù tí wọ́n tó lọ fọ́ pẹ́ṣẹ̀ kan tí wọ́n ti ń wà kí lédè olówà tí ọ̀lọ́ lé ọjọ́ pẹ́kọ̀ mi ìlọ́lọ́ tó délé kí ló mú ọgbọ́ ọgbẹ́ wà láìta láì ṣúmọ́ ní láìlẹ̀ sí láìlá ìláwà ọba gbé irọ́ bí ẹran pé kalẹ̀ ẹni tó bá gbàgbọ́ lé àìbíkù tá à ń yóò gbà pé mọ̀lẹ́ká méjì gbẹ̀sẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa yẹ́sọ̀ mi mọ̀lẹ́ká pọ̀ ju àwọn èèyàn lọ yàtọ̀ sí pé mọ̀lẹ́ká méjì gbẹ̀sẹ̀ lẹ́nu wa lójoojúmọ́ mọ̀lẹ́ká tí wọ́n ń ṣe tàwa àbúrò ọlọ́run fún òdì ní five hundred thousand àwọn tó bá tàwa àbúrò ní òdì ní one hundred thousand yìí mọ̀lẹ́ká ju wa lọ bàyìí fà á ọlọ́run láàánú lójú wọn tó bá fẹ́ pa gbogbo ayé rẹ̀ ìṣẹ́jú kan ti fẹ́ jù two seconds ọlọ́run pa ayé rẹ̀ pa ó sì ti parẹ́ náà nù. àwọn mọ̀lẹ́ká yìí wọ́n mọ kọ̀ọ̀rọ̀ wa àwọn ń rí wa àwọn òṣèlú ni ó àwọn òní wa láti gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run àwọn mọ̀lẹ́ká ìwà aṣọ obìnrin àwọn tí wọ́n ń pe mọ̀lẹ́ká lóbìnrin àwọn ọlọ́jọ́ tí là ní fàmù ọ̀nà ìmọ̀ láàárín ìtàkàlà ìsìn àbàlẹ̀ omi. Àwọn tí ọ̀gbọ́nọ́gbọ́ ni àwọn tí àfídà mọ̀fẹ́ sí mọ̀. Ìgbàgbọ́ òdodo tó di ìlú náà sọ àwọn tí ò sì fún wọn àwọn ni wọ́n ń pe mọ̀lẹ́ká ní kí ni òbí. Mo rò kò clear bí ò clear. Àwọn lára ń bọ́ yẹ ká mú bọ́yé wọ́n fara balẹ̀ o ara ń tọ́ yẹ ká tún gbọ́ yé wàlìkìtáàbù tíra bọ́lọ̀ ń fi ránṣẹ́ ara àkídà tó ń mọ̀tẹ́kímọ̀ àwọn àgbà gbogbo tíra ọlọ́gbọ́ ṣùgbọ́n àwa nígbàgbọ́ pé kùránì ó ti pa gbogbo àwọn tíra yẹn ó ti parẹ́ òun ni tíra ọlọ́run tó sọ̀kalẹ̀ kẹ́yìn lẹ́yìn kùránì kò tún sí kíra ọlọ́run kankan mọ́ àwọn àgbàtà òré tàgbọ́ òré tàgbọ́ wọn ọ̀gá òru èyí nílà fún níta tàbúrà àtúgà òrùka àyèkò rẹ̀ àánú kò ṣẹlá àwọn wákàtà àgbàtà àwọn àgbàtà àwọn àṣekè nù gbogbo àwọn òrè òmùlógbò wọn kọ́ àwọn bó jẹ́ pé sàdúrà bọ̀ ní táàlẹ̀ yìí ìgbàgbọ́ kí ló pé kí mo pé ó fẹ́ ọ ní sàdúrà bì wọ́n wọn lè kí ni ọkẹ́ ṣe sí báyìí kí mo pé ó fún àti sàdúrà ìgbàgbọ́ kí ni qualification ìgbàgbọ́ ló jẹ́ pé nínú àwọn tíra ìsìlámì tó ń wọ́pọ̀ a b u r fún àti sàdúrà bì olóògbé ní ọdún wọ́n pé wá ní kó lè bá bàdúrà ìṣèlú àti òbá mọ́ àwọn bàbá wa náà ara gbé wá bà àwòrẹ́ ẹ̀ẹ́ta òun gba fásíà ọlọ́rẹ̀ àwòrẹ́ ẹ̀ẹ́ta fún òun fa òwò èjì yílà fún ìsá fọlọ́ pé zàbúrù dáàrù kò ní fẹ́ lọ dáadáa zàbúrù dáàrù ó lè kò ṣe kí ni o wọ́n wà ní sàbúrà tù dáàrù dáa orúkọ màbí ọ̀dọ́ àlìkúrí àánú fọ́nfẹ́ ńlá súnfì Ibrahim wà tó sára tó tẹ́tí ni ó tó wà bẹ́ẹ̀ ẹni tí ò bá dà wọn sí àìgbọ́ òsì fún àkíńdà tó mọ̀tẹ́kírímà ṣùgbọ́n tó bá wá bí ó fẹ́ wò lọ́gá gbogbo àwọn tíra yìí àlìkúrá ní ọ̀nà mi àáfàá ní àlìkítàbù tí wọ́n lò bí pé wọ́n ò ní pàtó òdodo sí tíra náà bàbá ní àyíkí táàbù yẹn ìsúnmọ̀ james ni yẹ́ṣmúlù ní kútúbà àìmọ̀nà zà látàmínà sàmáyì àlálà áńbì yáàyì gbogbo tí àtọ̀lọ́ ń sọ̀kalẹ̀ pátá ló kọ sínú afẹ́ńbá bẹ́ẹ̀ jẹ́ àlùbárù àtìyànjú ìjẹjọ ní ọ̀dọ̀ kọlọ́ bírù ní ṣíṣe dáadáa ẹni tó lè ṣe dáadáa máa ń kí láàmà pẹ̀lú àlùbárù ìlàfẹ́láàrò ọkọ̀ ni àlùbáwù ìwọ tó o bá fẹ́ máa jẹ́ ẹrú ọlọ́run olùdé dáadáa tó pin kí lọ́ọ́ máa jẹ́ àbùdùbáwù ni mo ti láàbá wa oní àtẹ̀wò yìí ìmọ̀ fílímù wa pọ̀ nínú ìmọ̀ àánúwà àfà àfà wa ìdúnà àbùdùbáwù àfà ńlá tí wọ́n máa dí ìsìnkú lórí tọ́mọ fi tú fàyà tọ́mọ tẹ̀ sí ìrìpọ̀ lórí the bíbélà àti báwọn ìgbà máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n náà ẹ̀fọ́ náà ní kí ni o ábíbù ti pàṣẹ káwọn àgbọ̀ ní So ni o àbábìlà àti kọ́bí àbùtẹ̀bí àbú àbùtẹ̀lìbà kò tí yọ àbá máa ń sùtáyì àbú àbùtẹ̀lìbà táyì ti ta kàìmọ́ sí àmì ìfúnmọ́ àbùtẹ̀lìbà kò tí yọ káyà bá rọ̀ sí ìlú kúmọ̀rì àbú àbùdá òṣìkọ́ta òṣìkọ́ ìṣẹ̀lẹ̀. Àwọn àní ìta ọ̀bá wá ń sọ̀rọ̀ wá ní títà bí àfẹ́yẹ́ ṣúmúlù kútú bá ìmọ̀nà zálà nínà sàmáyà alàlà àmìyà àtàkùn ìmọ̀sí aṣọ ìyàwó wà lọ́pọ̀ àn àìmọ̀ àìmọ̀ aláàbá kọ́bílà ọmọdé lùkútù. Sórí Kùránì tó wá jẹ́ ẹ̀yẹ ó ti kó gbogbo tó wà náà lọ sí àyè òkútù yìí. gbogbo tọ́wà ní ojú àyè ìfura ní ìṣe kíni o ó ti wọn sínú ààrùn gbà gbogbo àwọn yìí. wọn yìí àwọn ń yìí àwọn òdòdó sí wọn. àwọn inú àwọn yìí ni sàádà tún fi dùn wà oríire ayé sí. Inu àwọn ọjọ́ yìí ni àlórí ilé ayé àtọ̀ ọ̀run fẹ́ parí tí ó inú àwọn ọjọ́ àtọ́lọ́ ń sọ tàbí ní ara ń ta gbọ́dọ̀ gbàgbọ́ nìyẹn a kò wá gbà pé àwọn ọjọ́ àtọ́lọ́ ń sọ tàbí tó jẹ́ pé kùránì lòpin wọn àwọn ni manual àwọn ni bẹ̀lílù làyà àwọn ni wọ́n máa ń tá fún wa. àtàánà gúnzà bìlà áhírà táàfì wá jèrè kọ́bá ọlọbịa lọ́rùn ọlọ́bí ayé àwọn aláàdúgbà tó gbogbo ànábì ọ̀nà pátá àwọn twenty five mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tọ́rọ̀ wọn bá dárúkọ wọn nínú àlùkò òdòdó wọn fánàbí

wọ́n yẹ kí kú náà máa là ń bá ọ jàmá kẹ́lì tó tẹ̀lé òní ìdí owó ní lọ́nà ọ̀pá a ní ìdí owó jura wa lọ ẹ tó ní ìdí owó tó lọ gbé orí èèyàn torí wọ́n fẹ́ ṣe oògùn owó a sì mọ̀ pé òun ní ìdí owó ẹ̀ tó kọjá nọ́mà ẹ tó ní ìdí owó tó ọjọ́ ìyàwó ṣùgbọ́n wọn ìwọ̀nba àlàyé ìtọ́ ọba ní ọ̀ma wọ́n níbi owó lọ́nà àlàyé irú obe tó wọ́n náà níbi owó wá ń gbóná àwọn ẹ̀fẹ̀ pẹ̀lú tí ó sẹ́nu káàdì obìnrin sẹ́nu tó kú dànù ní àbílẹ̀ ọmọ rẹ̀ báyìí torí náà kálukú wa bó ṣe wù ká níbi owó tó nínú àwọn tọ́lọ̀ ọ̀fẹ́ ká máa fẹ́ àyẹ̀ ìsáàdì a máa ṣe àyẹ̀ ìsánù ìlàáza onílùkù bá àwọn tó bá súnmọ́ wa bó ti wù ká níbi owó káwọn bẹ̀ náwó tó a máa náwó fún àwọn ọba nínú wa ara àwọn bá máa náwó fún ìyẹn àbá aláàmà náwó nígbàtà alálàáfíà kí é ṣe ìgbàtà àti kó ràn ọ̀kú àwọn ìrìnà dẹ́ra náwó láì ìrìnà ìrìnà sí máa náwó torí náà nínú àdìsí Bukhari àti Muslim àdìsí Abu Hurairah wọ́n bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ayù sọ́dá kan àbùdọ́lù sàárà olólùwọ̀n ànábì ní àbùdọ́lù sọ́dá kan sàárà ṣiṣẹ́ tó lóore nínáwó tó lóore jù òun náà ni kó o fi kọ́ náwó wà á ń tà sàhímọ́ sàhímọ́ tákùmálù nìdínà wà tákàṣà ìfàkàrà tó owó tọ́ ọ náà yẹ nígbà tó lálàáfíà tó náà lẹ́yìn tó fi lawọ́ tọ̀ ọ̀tá ọ nígbà tó ń tàn máa tó ń ra kàn tó ń gbé òfin kí wọn náà kó lọ ọwọ́ àti dáńgọ́tì ọ̀dùn wọn kó lè kọ́ ọ̀tá ní ṣe kọ́lá ọ̀dùn wọn ìgbà tó ọ fẹ́ kọ́rọ̀ jọ̀ ń tó ń bẹ́ẹ̀ kọ́ ọmọ yòlò.

ṣùgbẹ́ ìdé èèyàn náà nígbà tí èèyàn fẹ́ dolówó ọ̀sán ẹ̀jẹ̀ èyí olólóore ọ̀ọ̀bà ètò ọlá oṣù ìwọ̀n náà. Àwọn tọ́lọ̀ ni pé wọ́n máa náwó àlàáfù bì í. Ó ní ìtumọ̀ rẹ̀ náà ni nínú Ó lànà bí sọ wà á ń tàbọ̀ nínú fọ́ náwó fáwọn fámìlì rẹ̀ ń lálàáfíà ní àìsí pàpà kan ṣàlẹ̀ pàpà nígbà tó wọ́n fẹ́ máa lò tẹ̀lé ayé gbẹ̀dẹ̀mọ̀kẹ́ ìtẹ̀lé ayé rọ̀rùn ọ̀wá náwó irú owó yìí gbogbo àwọn máa náwó yìí ọlọ́run wà على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا àwọn àbítọ́ ọmọ náwó rẹ̀ sí àwọn ẹni rẹ̀ wọ́n yóò tẹ́ wàlùfẹ̀ ìwọ̀n náà tọ́ ààrẹ ọlọ́ni wọ́n máa báwọn èèyàn ló ń jẹ despite ìpàwọ̀ náà ní bẹ̀rẹ̀ aláàbùn wọ́n máa fún àwọn mẹ̀sìkì náà àwọn aláìní àwọn olòdì wàyà fíìmà àwọn ọmọ òrukàn by extension àwọn oko tó rọ́mọ òrukàn kọ́sọ́dì ta ni wọ́n wà kọ́sọ́dì òpó èé wá àtàwọn yẹn nìkan wá àfíra àwọn ẹrú àwọn ọmọ ọ̀dọ̀ tó jẹ́ pé òṣìṣẹ́ àwọn òní wa wọ́n máa wá ní ìnámọ̀ ọ̀sẹ̀ ìmọ̀kọ́ ìwádìí yìí gbogbo táwọn àti ìwádìí àti ìpínlẹ̀ ọlọ́run ààrẹ tí orí àti táǹkì lọ́dọ̀ rí àáfàá yìnyẹn ní ìròyìn àwọn ẹni ọlọ́run àbá nípa bá wá fẹ́ náwó àwọ̀ àkọ́wọ́ irú àwọn èèyàn yíwo lọ́wọ́ àǹfààní wa wọ́n lò bọ́wọ́ àǹfààní yìí wọ́n mọ òrùka bọ́wọ́ àǹfààní yìí wọ́n kọ́ bọ́wọ́ àǹfààní yìí wọ́n tí ò ní fẹ́ bọ́wọ́ àǹfààní yìí ṣe dáadáa sí wọn. àbá lára ń tí a mọ̀ nípa àwọn ẹni àbá nípa wa sí ìta oòrùn wọ́n tó máa náwó wọn wáyé yàtà máa wáyé màtàkì wọ́n máa náwó wọn fún àwọn ọmọ òrukàn àwọn ọba àbá ìjọba ní ẹ̀sìn ìlú lágbára ẹni tí ò ní bàbá ní ẹni tó lẹ́pẹ́ ìyẹ́ ẹ̀ ló kú sáà lè pè ní ọmọ òrukàn èyí tó rìnlẹ̀ jù náà àwọn àbá ní pé kìí sí ọmọ òun kan ìyá rẹ̀ ló kú ta láyé o bàbá bàbá ní ìṣẹ̀lí àfẹ́ kó máa náwó lórí tọ́mọ àti ìyá ọ̀jẹ̀ wà láyémọ̀ olúrúdì làwọn rídìkù náà wà sí síwájú náà lè máa rú bàbá àṣà tẹ́gbọ́n dáadáa. àníṣe èèyàn fẹ́ náwó bẹ̀rẹ̀ láti mú ẹbí rẹ̀. lẹ́yìn àwọn ẹbí rẹ̀ wà àwọn ọmọ kan àwọn ọmọ tí ò ní bàbá mọ́ ọ̀fẹ́ tó fẹ́ ṣètò ìjẹ́ ẹ̀nu ẹ̀ṣẹ̀ dáadáa sí wọn. ní ẹ̀sùn wọ àwọn àwọn èèyàn ẹ̀mú wọn ti dàrú wọn ò rí nǹkan irú àwọn yìí ọlọ́run àwọn ọmọ orílẹ̀ kí lè túnmọ̀ ìfọ̀sẹ̀ I àwọn àpá àwọn nípa àbọ́ sọ̀rọ̀ ìfọ̀sẹ̀ bíi wọ̀n wà ìmọ̀sáàfì òun lẹni tó jẹ́ onírìn àjò àìmọ̀jìtáà àìlẹ́bí kọ̀dùbára gátí má bá kátù fún àárín dáadáa o èèyàn ń sẹ́rìn àjò ó lọ wọ́n dúró ẹ̀ bá ti nígbà wọn báàkù nígbà wá sí lóbi ṣe owó ti bẹ lọ́wọ́ mi àkọ́fà mo ti ti sanwó olùdílọ̀ bọ́ọ̀lù a lè fi máa ń bí ìdìbò ìwọ̀nba owó ta sọ́rẹ́ tó kù jẹ́ kí n fọ́ lápẹ̀rẹ̀ bíi kéèyàn ní thirty two thousand lọ́wọ́ ó ti wá sí twenty five ìsanwó wọn tuntun láwọn méjì lẹ́yìn tó ń sáàbù ní ọmọ tó ní ó fi kún fún ìyàwó mi lọ. Àfà mọ́tò olùsẹ̀ mọ́tò ọmọ rántí ọkọ̀ mọ́tò òjòlá tọ́ra àtẹ́jì ẹ̀ God bless is in water. Ilé ọkọ̀ ìjọba bọ̀ àwọn èèyàn ní ah God be punish is in water. Àwọn èèyàn bá bá rí fọ́dọ̀ ọkọ̀ àwọn ará Nàìjíríà. Mọ́tò yẹn tàbí sí ojú wọ́n sì lè máa tó bí lọ́kèjì kan tó fẹ́ẹ̀lì ẹjọ́ àwọn àgbẹ̀lówó lọ́wọ́ yìí kìí ṣe pé táwọn gbọ́dọ̀ ìwà olùsìn wa ṣùgbọ́n orílẹ̀ àjò láwa òṣìṣẹ́ pẹ̀lẹ́gẹ́ ọ̀yà àbúrò ẹ̀sìn tẹ́ta ọ̀sẹ̀ àbúrò àbúrò ẹ̀sìn five thousand àbúrò kọ́yà ẹ̀sìn seven five three one thousand thousand yọ. mo ṣẹ̀ṣẹ̀ wá ń pe àwọn ọmọ ìyá mi kan ẹ̀ transfer owó mo sì wà stranded ìdìbò ìgbè àgbẹ̀gbọ́dọ̀ di báyìí lónìí táàbà èsì lọ́wọ́ mọ́tò ní kò sí ilẹ̀ oṣù kátó wá ń fẹ́ẹ̀dì owó kátó wá lọ gbà kátó wá fi wọ́n mọ́tò. kálọ́ bá ṣẹlẹ̀ pé ilé títọ́ lórí fóònù mi ni ẹ̀rẹ́ nìkan tó pè mí mo tún fẹ́ ṣáàjì ní ẹ̀rẹ́ ní tí ó bá mi ṣáàjì. àbílẹ̀ ẹ̀sìn ẹ̀kọ́ èmi fámìlì kankan tí mo lè pè mí nìkan náà wọ́n wà láàrin àbáwọn fámìlì mi gan èmi gan mo tó gbọ́ wọn lápẹ̀rẹ̀ àbí wọ́n tó wọ́n àdówó lọ ẹ̀rọ bí ti pé tó báyà nǹkan bí wọ́n lọ wá àwùjọ mùsùlùmí wọn lọ́wọ́ àti ẹgbẹ́ òbí omi tó ń bára o ọ̀pàwọ́ ọ̀yà lára mi o ọ̀pà mi ní o ìrìn àjò lọ́sọ níbi olùsí o mọ́tò wa lọ́bàjẹ́ okòtò ó kẹta sínú ẹ̀wọ̀ mọ́tò ẹ̀jọ́ nítorí ọlọ́run tó ń bára kẹ́ẹ̀sì mọ̀ ẹ lè yẹ̀yẹ̀ tí ó tẹ̀lé mi dé ìdí bọ́ọ̀sì ẹ bá fún dráìbà lówó ọmọ ẹgbẹ́ mi lọ owó tí máa fi ọmọ tó lásán mo ní ìdí o ní ìlú ìdí nǹkan mi ti di professional beggar irú ọkùnrin kan bá wá gba mọ́tọ́láṣí mọ́nà mọ́tọ́láṣí wa olówó mọ́tò àwọn àyàn lọ́gbà àtàkọ́ tẹ̀lé ìmọ̀ kò sí owó lẹ̀ ọba ń sí sí ọmọ owó pé káwà bá ti àbí dráìvà níbo lẹ́nu lọ ìgbà ẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run kí lẹ́yìn kí ìdí ọlọ́fẹ́ ti tó pé káwọn ọjọ́ kan sí méjì ó tún àti fún ọ̀tún àti èyí fẹ́ ìrìn àjò bàbá ìfọ́ mi alẹ́kùnrin bá fọ́ wọn lọ ó sì fẹ́ gba owó onírúurú aláta irú àwọn eléyìí èyí ọdún ni wọ́n ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ pé àtàfọ́ọ̀lù àti ìlú sọ́kẹ́sọ̀rọ̀ bá ní wàá ní ọ̀sán náà ó ní àtàfọ́ọ̀lù sí sáà fún mímẹ́lá ọ̀sán ìrìn àjò is a portion of punishment èkàkàkà ni nínú ìyà ẹni tó bá ń sọ́ọ̀tù gbà ní ìyà máa jẹ́ tí ó wà sáńdẹ̀ kìí tó bára o kìí tó lójú o ṣùgbọ́n tó ń bọ́ lórí ìrìn àjò yóò dòlù sí ẹ̀fà àánú wọn àwọn èèyàn náà pèlè kí ni wọ́n fún ṣẹ̀bí àwọn ẹ̀sùn ṣẹ̀bí ìlú yìí nínú tọ́wọ̀ lọ́wọ́ ọ nípa bá rí wọn nǹkan tí wọ́n fi ń fèrè àjò yìí fáradásí lọ́ba tán oúnjẹ rẹ̀ ti tán owó rẹ̀ ti tán bọ́yá mọ̀gán ó ti ya ó nídìí owó tí ó gbèdé ìlàbáládì délùú rẹ̀ irú àwọn báyìí ẹ̀sánú wọn àwọn àyè tó tẹ̀lé ìdókó sínú wàtàkà lẹ́yìn ìlú ìlú sáfárọ́ ìtọ́ à ẹnìkan fẹ́ bẹ̀rẹ̀ àjò lórí tọ́lọ̀ ń fẹ́ bí èsì tọ́lọ̀ ń takùn ọmọ ẹ̀tọ́ọ̀bù bọ́yọ̀ lọ bá ti sọ̀rọ̀ abẹ́ ọ̀n lọ fún training lẹ́yìn training oṣù mọ́kànlá ṣiṣẹ́ wà lówó ti wọ mọ́tò lọ training wọ́n àti business pẹ̀lú ẹja owó fún òfin lọ. ẹ̀tọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjò tí ọ̀tà kò tọ̀ lọ ẹ̀kọ́ ní máa yẹ fi ìdí àbí yìí wà ìyá àbí ìdí àbí wà ìyá àbí tó àǹfọ̀ọ́ owó kọ́ máa gbé lọ ẹ̀sìn tẹ̀ lọ́wọ́ ẹ̀sìn ràn lọ́wọ́ ọlọ́run kó jọ kó ti wálé tí ó lè máa náwó sí ojú ọ̀nà ọlọ́run. àbọ̀ àríta bá ti lélẹ̀ yìí àbẹ́rẹ́ tó bá tó lórí àjò náà mùsùlùmí kò ní ní ìkọ́kọ̀ rẹ̀ tó ń bára àwọn ọmọ ìyá rẹ̀ ti gbọ́ yẹ́ pé káwọn wà lọ́wọ́ wọ́n ti gbọ́ ní ọwọ́ nǹkan tó kẹ̀rẹ̀ ara òun ni kóun náà bẹ̀rù ọlọ́pọ̀ ọlọ́pàá wọn irú àwọn bá àwọn ọlọ́run ní àwọn lọ́wọ́ wà sa ìlú àwọn tí wọ́n máa bọ̀ àwọn afigbábọ̀rọ̀ àwọn olùbọ̀rọ̀ ẹ fún wọn nínú sọ́dákọ̀ kódà ẹ tún fún wọn nínú àká torí pa pẹ́ bẹ̀rẹ̀ títà ìjọ ìlú pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́ ayé ìná ìparí ẹ̀ torípa àfáwà sọ bí nǹkan mẹ́ta òun ló ṣe bí lo lọ́wọ́ àná ìwọ náà dẹ̀ nípa àwọn nǹkan yẹn là ń yẹn dúró lọ tó ìdílé rahman ààbò láti di wàsá ìlú torí pé àṣà ìlú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ náà wọ́n lè dàgbọ́ tó láwọn kan bẹ tó àdúgbò ọ̀bẹ ìgbé àbẹ́bí ìfọ́ àwọn tó ń sọ́ra wọn di olùmọ̀ ọ̀tọ̀ àwọn wọ̀nyí ọ̀gbìn kò ní fẹ́ràn lẹ́ẹ̀kẹ́ wọn ẹ̀ẹ̀kẹ́ wọn pàkó kódà lórí ìfúnjẹ ń sọ ẹ̀kẹ́ tí ọmọ sọ̀rọ̀ lórí íńtánẹ̀tì lọ́wọ́ lọ́wọ́ ó kò ní ti di àkáǹtì facebook àkáǹtì yọmọ wa sọ yọmọ wa sọ yọmọ lọ àkáǹtì nọ́mbà àwọn èèyàn ẹ bá sọ ẹ̀sùn national bank àwọn òòyìn lẹ́ran lẹ́ẹ̀kẹ́ á mọ̀ pé àwọn olùsọ̀rọ̀ ìlú wọ olùsọ̀rọ̀ ìyá àwọn sábọ́ra wọn olùsọ̀rọ̀ ilé àwọn onípa ìbára ṣùgbọ́n tí ìyẹn lọ́gbà fẹlẹ̀ pọ̀pọ̀ àtẹ́yìn ọ̀tọ̀ àwọn àbáà ní òsì tó burú ibẹ̀ láti wá gbé the evening rahman bọ́bá di pẹ̀lú ní ọ̀la àwọn kan bẹ̀ láyé pàlú náà náà ìlàháfà nínà ta àfúfì àwọn ònípa ọláyé wọn wọ́n ní ìbò ẹni ìyàwó kí ẹgbẹ́ tó wọ́n tó bàtà lówó ṣùgbọ́n náà tí wọ́n lẹ tó lè tẹ̀lọ́ irú wọn náà ẹ̀sà náà wọn so a padà ṣàlàyé ọlọ́run náà fi wá ní àtọrọjẹ ìwọ̀nba tó ṣe fún wa bàbá ìkàtì jẹ́ ká rí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ ọdún ìlú àti ìyá náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته